ayé mi tí mo ti ń pàdé obìnrin mo ò rí obìnrin tó bá mi ṣe ní báyìí rẹ̀ àti ó ń ṣe mí bíi pé kí n má kàn ó dàbí pé kí n má rí ilé ìsira wa kíkọ wà lórí ẹ̀ forever. lọ sí òkè tálẹ̀ tẹ́mi gbé wá látọ̀ mi. mi gbọ́. kí n máa bá yín ṣeré kí inú yín máa dùn. pé gbogbo bí ọlọ́run ṣe dá èèyàn pẹ̀lú kádàrà títí ẹ̀ kádàrà títí ẹ̀ ni pé kò dùn ọkùnrin nínú. nǹkan tẹ́mi wá ṣe ṣé kò ń ṣe nǹkan gidi ni àbí tọ́lá ti bá ṣáà ti ń dún èmi ò ní problem ṣe máa lọ ni. tí aláti bá ti ń wọlé wo bí èmi náà máa jẹ́ kó mọ̀ pé ẹni tó ń wò yìí ẹni tó tó tàn olówó ṣeun gbogbo tàn ó ti yé èmi máa fi owó bá ẹ jẹ màá dẹ̀ tó fowó tu ẹ ṣe ó ti yẹn sìn kó tó lọ ń sìn mo máa fẹ́ fifty thousand yàtọ̀ sí owó tí mo ti send sí account manager kó tó wá síbí kó tó lọ máa fẹ́ fifty thousand. really. Ah, ah. èmi ò sọ pé mo máa ṣe nǹkan kí n má ṣe o mo sọ pé màá send ẹ̀ sí ẹ mo ní kó tó kúrò ń bíbà màá fún ẹ. bẹ́ẹ̀ jẹ́ kí n gbá alert náà. Ah, ah, alert kí ló ń dúró de alert wọlé ọ̀rẹ́ de èmi ò ní sọ nǹkan kí n sọ pé mo ò ṣe bẹ́ẹ̀ mọ̀ <laughs> mo ti sọ ọ́ di dandan kí n ṣe. kó tó kúrò ń bí sì máa mú fún mi bọ́ọ̀d dúró sórí eré tó sọ pé ọlọ́run ẹ̀ wá ní ayé wá ṣe. èèyàn ní gbọ́rù kan báyìí kínú ẹ̀ má dùn mo fẹ́ tú iṣu désàlẹ̀ kòkó ó ti ó ṣe mí pé kí n ṣe désàlẹ̀ kí ìwọ gangan mọ̀ pé dájú òkè rẹ̀. ẹ̀rù bà èmi Stella wọ́n gba ìgbé ẹ̀ tí mánéjà bá ti pè mí pé aláàtì ti wọlé. ọmọ kí ni mò ń dúró dé ah, tẹ̀ dúró lọ́jà kọ́kọ́ gbé báyìí ó ti yé. ṣe wà yìí ah, ṣe lọ́dà pé kí wọ́n máa sùn lé kí wọ́n máa wà bíṣẹ́ lé. ọ̀rẹ́ ọ̀rẹ́ pé kó máa wà bíṣẹ́ so a fẹ́ sùn lé. mi ò mọ̀ pé tí ń bá wa <laughs> ọmọ lẹ́sìtì náà. orúkọ márùn ló yẹ kó máa pè é ọ̀lẹ olè àtọ̀lé akọmọwẹ àfúnjàsùn so tó bá sùn lé wọ́n máa bá ẹ lé àbí kò sọ̀rọ̀ lọ́rọ̀ tiẹ̀. bẹ́ẹ̀ni tiẹ̀ o lè gbọ́ kọ̀ọ̀kan báyìí wàá tọ̀ ní ẹ̀sìn um, how far báwo ṣé àwọn client ti get back say. wọn ò pè mí o. wọn ò pè ẹ um, wọn serious ní tiwọn nìyẹn wọn ò ní fẹ́ lọ wá nǹkan jẹ ṣé o máa ń kó tẹ̀lé mi. mo ń diet. mo ń diet. ṣé ọ̀gá ò ti dì wo ọ̀gá wà lọ́fíìsì kódà àwọn ọlọ́run mi iṣẹ́ mo bóyá fẹ́ ṣe ṣé wọ́n ti bèrè. wo wàá bọ́kọ̀ yẹ́ ẹ̀ bẹ̀ every time wọ́n máa pẹ́ dé. sórí má bínú pé mo dọ̀dú ah, ah, lẹ́nu ìjọ mẹ́ta gbogbo ẹ̀ sá sáprápra ni <laughs> tó bá gbọ́ sáprópó sáprápra hmm, màláìka má sùn èjì màláìka ẹ <laughs> eh, Stella dákun má bínú dúró bó lẹ ṣe ń ṣe lẹ́nu ìjọ mẹ́ta ìwà àtàlẹ́sì mo mọ̀ pé hmm, five and six ní tẹ́jọ́ lẹ̀pọ̀ ẹ fọ̀nà èmi náà sórí mẹ́ra ẹ̀kọ́ sọ pé kémi náà wá ṣiṣẹ́ gẹ̀tìmọ́nù kú kí n máa sí gẹ̀tì kí n máa sí lọ káwọn èèyàn máa wọlé kọ́ máa jáde kọ́kọ́ máa wọlé kọ́ máa jáde ẹ fọ̀nà èmi náà wọ́n lọ́mọdé tó bá mọ ọwọ́ ẹ̀ yóò bá gbàjọ́ hùn èmi náà mọ ọwọ́ ẹ̀ bó lẹ ṣe ń ṣe gangan ni. ó ṣàárọ̀ o èmi ò ráyè ẹjọ́ o sáláàdì tẹ̀ ń gbà mí lèmi ń gbà. èwo ni ó ṣàprápá ó ṣàprápá ẹjọ́ àṣìṣe ń jùlọ síbẹ̀ gàmbí. Stella Stella mo dáràn ṣé ọtí mi náà sóyún ju ọsìn lọ mo tẹ irú òun ò tẹ́ ní àfìgbà tó ń dókè mẹ́sítá pé òun lè gbọ́n ẹjọ́ ẹ̀kọ́ alex tó fún ọ láyé jẹ ni alex tó fún ọ láyé ọ wà gbàbí ṣé bọ́ ọ close ọ lọlé kémi kémi fọfẹ dọdọ dó. ọ lẹsìn hmm? kí ni nǹkan tá a ṣe lórí bẹ́ẹ̀ bí ẹ báyìí àbí ìsọjọ́ ló ti wọlé dé yìí ṣé àní ṣe ní preparation ni. àgbẹ̀ ìjọba dé o ní màá celebrate nǹkan. kí ló ń ṣe wá mi kí ló ń ṣe láàtà ti fi lé pọtí tá a ti bóyá ló mọ bó ṣe ń lọ pàápàá. lẹ́yìn. wo a ti ní pákéjì fún ẹ a kàn fẹ́ sọ fún ẹ ni. bóyá ló mọ nǹkan tó wà lẹ̀ a ti pákéjì so many things lẹ́ẹ̀dẹ̀. má tiẹ̀ má tiẹ̀ dá lóhùn má dá lóhùn sí listen àwa ti arrange lẹ́ already lẹ́ni kò kàn dé bẹ́ẹ̀ nìyẹn kò kàn kó àwọn èèyàn àwọn tó bá tún fẹ́ kó wá kó kó wọn débẹ̀ ni a ti arrange everything. ẹ ẹ bẹ́ẹ̀ sí lẹ́yìn mi bóyá kò tí ì mọ bóyá ìlú láti jọ náà àwa ṣe bẹ́ẹ̀ tèmi àwa ṣe ẹ wọ́n ti máa ń bẹ mo mà ṣe. no a máa ti ló sojú ẹnu àwọn àgbà máa ṣe àti àlẹ́ ìjẹ́ bí tẹ́lẹ̀. ẹ ẹ gbogbo owó inú rẹ kò wọ mí ṣe. a ti ṣe bẹ́ẹ̀ tẹ nígbà táwọn èèyàn ti láyé lẹ abẹ́ṣe kábàlà ṣe àtẹ ìdálóhùn a ṣe lè Allah! No. Well packaged everything. Mm. Ọ̀gbọ̀n burúkú ni. Wàá gbàdì, wàá gbàdì, wàá gbàdì ọmọ mi. Ẹ ẹ sì sà. Kí ni ẹjọ́ rẹ̀ ìṣòro gbà yìí? Ẹ ẹ̀ wo ń tiẹ̀ bẹ̀? Ebi bí èmi ni iṣẹ́ wo lọ? Ṣé bí ń pàwọ̀ ni? Ṣé bí mi lè bí ń pa? Tí mo dẹ̀ rán níṣẹ́? Ṣé mi ò tó ránṣẹ́ ni? Ìjọ kí lẹ fẹ́ mọ̀ jàre? Ẹ ló ti jẹ́ àwọn ìgbà yẹn sọ. Ó dẹ̀ ti yé àwa ìwọ̀n sínú wọn sí. baby ìgbà wo ló tún dábàá. ó wà lówà anytime tó bá ti credit account pay wàá máa rí mi. ṣé dandan ni kó jẹ́ pé tí màá ti fẹ́ rí mo gbọ́dọ̀ kọ́kọ́ credit pay you. sure. why can't I have a direct contact with you. o lè get me through pay that is the business. <sighs> okay you know what Stella I swear to Almighty o tún irú tó tún ṣe fún mi lónìí ó tún yàtọ̀ sáwọn ètò tó ń ṣe fún mi tẹ́lẹ̀ I must confess and with that I, I think I think I have to pay you for that I'm serious you know what. Um, let's see. Yeah. For a job well done. <laughs> It, it, thank you will do. Okay, okay, okay. You know what? Yeah. Stella. Come on now. ọmọ lọmọ yìí mẹ. okay. ṣe máa ń ṣe báyìí náà lóòótọ́ pé ẹ̀dẹ̀ mọ̀ pé mi nìkan mo wálé látàárọ̀ ibi iṣẹ́ ni mo ti ń bọ̀ I had a lot of things to tidy up at work ibi iṣẹ́ ni mo pẹ́ sí. Ah, bọ̀dá mi èdè tún parọ́ ẹ má parọ́ ẹ fi sọ fún mi pé èèyàn àti Stella kọlẹ̀ jọ jáde Stella rádaràda yẹn. Stella. Oh, ṣé o ti set GPS tracker sí mi lára ni àbí how do you get to know bọ̀dá mi ṣéyìn ògbó òwe tọ̀pa ni pé tí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń rí yín ẹsẹ̀kẹsẹ̀ tó ṣe ń rí yín báyìí ló ń pè mí lẹ́sẹ̀kẹsẹ̀. Hmm ẹni tó rí wa pọ̀. Hmm. ẹ amóbọ̀dá mi kí ló dé tẹ̀fẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu mo dé bá yín sọ̀rọ̀ iná mo bá yín sọ lẹ́rọ̀ mo bá yín sọ lẹ́rìn yóò dìgbà ẹ̀ẹ́dẹ̀ jọ̀nà ẹ̀ẹ́dẹ̀ fi bèbí yìí lẹ̀ kò ní nǹkan gidi tó fẹ́ fún àyà ṣé wọn lásán ni gẹ̀ yẹn. sori àbúrò kì í ṣe pé mi ò gbọ́ nǹkan tó ń sọ látijọ́ yìí bó yorùbá ló ní tí ò bá nídìí obìnrin ò you, no you know from time the lady is not my spec kì í type mi mo ṣòro mo yẹn ó dà pé spirit kan wà tó máa tó máa ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ni ìjọ tèmi àti ìbá ti wà báyìí ewì kan tù lé ta ọ̀nà mi máa ń straight ni ṣé ló máa ń dàgbé mo ń gbọ́ pẹ́ gidi gan-an nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ọ̀nà yìí wo ló ló ń straight ṣọ́nà yìí wọ tẹ́lẹ̀ ní kílítẹ̀ kílítẹ̀ ṣe báyìí náà kílítẹ̀ ṣe báyìí irọ́ ni ṣé iná bíi gbogbo superstition gbogbo yẹn àwa wí ni pé ẹ ní ọba ṣe kíní kan fihàn kan ọ̀nà yẹn kan máa ṣe irọ́ ni kò sóbìnrin tí spirit ẹ̀ ò da ṣé ni tó bá dé mi náà sọ ma sọ pé spirit mi ò da ni. Hmm. kílítẹ̀ ṣe báyìí náà ẹ̀ o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ eh. ok ṣé tí n bá ṣe òun ṣé wọ́n ni mo fẹ́ ṣe ni. ẹ nǹkan tí mo sọ fún yín kan nìyẹn ṣé mo lè bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àbúrò ni. ojúgbọ́ rẹ̀ aláàtúnṣe ni a máa ṣe àyè. tó bá dẹ̀wù yín kẹ́ má gbọ́ ọ ń ṣàfihàn káàdì mú bọ̀ ẹ wọlé lọ. ṣé o dáná lẹ̀? mo ti fi mo jẹ́ bá yín sọ kankan láti last month ẹ̀ lè kọ́ bí ara sí kó dáná. kí ni inú. wọ́n sọ fún yàrá ìkàṣà kí ọ̀rẹ́ mi tó fẹ́ ṣèyàwó fọmọ ẹ̀ mo lè sọ fún yín. o ti fòun lọ́kàn ni o. Ah, ẹ lọ́wọ́ pé òun ò ń bẹ́ẹ̀ sí wa kò sí nǹkan tá à ń ṣe tí wọ́n máa yẹ̀ wá. next week ni pati báyìí sí. next week. yes ah next week ni. aṣọ wa ńkọ́. òun náà mo fẹ́ sọ fún yín wọ́n mú aṣọ kan one fifty wọ́n dẹ̀ mú kan fifty thousand èmi dẹ̀ wá wò ó pé alájà náà ò jẹ́ bẹ́ẹ̀ sí wa kò sí ta ṣe tí òkè ń dìde sí wa má wò ká bá ronú one fifty yẹn. Ah, ẹ ká ronú fifty. fifty báwo. Ah, eh, àwọn tó mú ní fifty fún àwọn èèyàn kéékèèké ni but àwọn èèyàn gidi one fifty náà mú fún wọn. Ah, mo mọ ìwà fifty àwọn méjì. ẹ eh, three hundred. wọ́n kọ́ wọ́n three hundred yẹn ó mà lè ra mọ́tò. three hundred ló ra mọ́tò. Mm. kábúkábú ló ra mọ́tò tó ti gorí odó òun ló rà tó yẹ kó ta táyà lọ́tọ̀ wọ́n ta wọ́n ta ẹ́ńjìnì ẹ̀ lọ́tọ̀ wọ́n ta ẹlẹ́kùn ẹ̀ lọ́tọ̀ ní three hundred láyé èsì bọ́lá ti fẹ́ rí yẹn. ẹ wọ aṣọ tó ga sára yín káwọn èèyàn rí yín kọ́ mọ̀ pọ́n léèyàn. lọ́dọ̀ máa fún mi lówó. inú mi tẹ̀ tí ìrògùn mo ṣe jókòó yìí títí títí ìrọ̀lẹ́. gbogbo step gbogbo step kí ni gbogbo yẹn. ẹ̀sìn tó là ń lọ. ibi tá à ń lọ àlè Johnson ilẹ̀ ọlọ́ra. ọ̀rẹ́ o ọ̀rá wo ló wà mí. listen as for today is your day a ti ní special gift fún ẹ ìwọ kan wọlé bẹ̀ yẹn kó dẹ̀ lọ gbé gift ẹ bá èmi náà fẹ́ ra mọ́tò tuntun kan kí n gbé ní compound yẹn package tá a ti fún ẹ bẹ́ẹ̀ ó lè ju mọ́tò lọ bàálù ni. ẹ àwọn mọ́tò kan wà tó yẹ pé yẹn máa wà fún ara ẹ ni ó máa ó máa róòlù ẹ ni just go inside. ṣéèkì wọlé. kọ́lẹ̀ kọ́lẹ̀. Ah, pé kọ́kọ́ mo ń gbẹ wọn lẹ́rù. yíyí bá yí <laughs> ò sí mi. ọ̀gá èmi ní birthday gift yín ẹ má wọrí máa ṣe yé dáadáa because wọ́n ti sanwó iṣẹ́ mi. ìwọ máa ṣe mí dáadáa ìwọ á ṣe mí dáadáa. ilé táwọn ọ̀rẹ́ mi dé wá ṣe báyìí wọ́n mọ̀ ṣètò wà lábẹ́ mi kí ló dé tí alex wá gbé mi fọ́gà mi ọ̀gá tí ò láìkí nǹkan bẹ́ẹ̀ ah, eh, èmi nílò ìṣiṣẹ́ mi báyìí. bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà bá dùn ó lè ṣiṣẹ́ yẹn. mi dáadáa. iṣẹ́ mi nìyẹn. <laughs> iṣẹ́ mi nìyẹn. <laughs> iṣẹ́ mi nìyẹn. láti gbé ọ̀rọ̀ business ọkàn tuntun bẹ́ẹ̀ yẹn ẹ fi gbogbo ẹlẹ́fọ́ lọ́rùn ẹ mọ̀ tẹ́ bá ti ń ronú jù ó lè kọ́ fún ẹ̀ tí yàn mi dẹ̀ ní fẹ́ kẹ́ni tí ń ṣẹlẹ̀ sí yín please. ṣé máa dà ó ṣe. ẹ jẹ́ ká nígbà pọ́ lọ́run ló máa ṣe kí lẹ wish láti jẹ. Um, anything dára ṣe lọ. Um, rice àti ẹ̀fọ́ yíyọ nǹkan. ok ìyá dẹ̀ lọ. kí lẹ fi dòdò díẹ̀ sí. ẹja yẹn kọ́. wọ́n wà ní ẹja yìí kù ok I will do that bẹ́ẹ̀ ká má parọ́ ọ̀gá mi ò bá àdìrà rárá my boss is good ibi tí mo fojú sí ọ̀dọ̀ gbàgbé Yes. Oh, Good day, sir. What can I do for you? Mo pè yín pé yín lánàá ẹ̀ gbé kọ́ mi ni sà. Mi ì gbé ni. Agbóhùn èrò pé. The seven thirty eight ni sà. Táwọn oníṣẹ́ máa ń tán. Sísè. Orí bó stupid. Ọ̀pọ̀lọ ẹ̀rẹ̀ ti lọ. Ó mi mọ ohun tó ń ló ń pè mí seven thirty ó yẹ tẹ́gì náà gbé kọ́ọ̀lẹ̀ you are stupid ntọ́ bá tilẹ̀ bá mi sọ join office hours before six kò pè mí before six forget it àwọn ọ̀gá ẹ̀ gan wọ́n ń pè mí tí wọ́n wà lé ó mọ̀ pé ìwé illegal ni very illegal kí ló wọ́n expect ọpọlọ ẹ ti lọ eh. out. látàárọ̀ bí èmi kì í láìkọ́ tó máa ń ṣe sometimes o. Ah, ah. ọ̀gá kí gbogbo yẹn lẹ̀ o iṣẹ́ kan wà lẹ́sìn. iṣẹ́ tó tani tó tíìkì tó kẹ́tọ́ iṣẹ́ tó kẹ́tọ́ ni wo owó ilé yàtọ̀ sáwọn ẹ̀rún wẹ́wẹ́ ẹgbẹ́ tá à ń mọ́ra lọ́wọ́ yẹn o ṣíkòṣìkò kò yẹ eléyìí owó tó gbẹ̀mù tó kí gan ni mi ò ní fẹ́ ká mí ìṣẹ́jọ́ tó lọ́lọ́run ok. Ah, bíyẹ̀ má bínú má disappoint ẹ this time around o mo fẹ́ sinmi. Si ara ń fẹ̀ sí mi kí i need to rest. disappoint or waiting àwọn ọmọ ọgbẹ́ ìbá gbé náà ah ìjọ tó ti ṣí police station wọ́n ṣí ni wọ́n ti rí ìsinmi báwo ń bó náà ti ń sinmi irú ẹ̀ ọmọ ọgbẹ́ ìjọ tó rọrọ máa ká mi ìṣẹ̀wọ̀ táwa mi ìṣẹ̀wọ̀ bá dùn mí gan-an. bíi kò lè yí ẹ o ò lè understand má bínú. bẹ tèmi nínú ìtì sórí gbà mí kí àmàdá kẹlẹ ọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ dèwọ lè ṣe rí tìmí ní plan fún mo béèrè ah, ó yẹ kó mọ̀ kó má ti ní plan fún bẹ́ẹ̀ sórí lọ fọkàn rẹ balẹ̀ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe surprise mo fẹ́ fi ṣe fún ẹ. torí mo ti fọ́nu fáwọn ọ̀rẹ́ mi gan mo ní kó má wọrí wọ́n má sùn sí free hotel wọ́n ti mọ́ mi kọ́ ni mo fẹ́ fi ṣe. ṣe sẹ́gi owó yẹn síbi kan ọlọ́àdẹ fún wa ṣe kò sí wàhálà. àmín táàmì yẹn kó wọlé o. ọmọ ìgbọ́ mi. ó lọ fi ṣẹ́ mi. mo lọ mo wáyé kọ́sọ́mù àkọ́ ládùúgbò wọn ní kí n yà kí n sì sọjá pàdùgbò ni. ee eh, ṣé ìyá mi. mo ní ẹ má bínú wà pé kí n lọ. Stella kí ló dé lẹ́kọ̀ọ́ wo ògbà ṣàwárí nǹkan fọwọ́ kọ́ wá sí wa. èrò ṣe ọlọ́run nífẹ̀ẹ́ ọ̀wọ́ náà ò ní ṣàṣe ti máa dìá ọwọ́ àwọn ọlọ́run bá mi gbọ́wọ́ ẹ̀ sókè ábí ọ̀sì. Ah, mo mi mú ràṣì ni mo ní kí sáré kí yé mà. ẹ má ti lọ ẹjọ́ ìran yín sí dáàdì ẹni kọ́ má pẹ́ dé o kọ́dẹ̀ bá mi ra nǹkan bọ̀. dákẹ́ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ wọn yìí ti dájú ṣá ọ̀gbọ́n sọ pé sẹ́kítírì bàbá ẹ̀ ni tó bá ti lè rò bó jẹ́ ẹ̀kan lóṣù kan aṣáájú kankan gbọ́ wá fún wa. fún wa ní kò bá tó bá sọ. mo ṣàkíyèsí pé ní kọ́ńpìnì yẹn ọmọ kan wà nínú àwọn ọmọọṣẹ́ yẹn tí mo like mo láì bó ṣe ń ṣe mo láì kì í ṣe mọ ó jọ ọmọ kan tẹ pé yorùbá máa ń sọ pé bíbí rè ò ṣe fowó rà tó bá bí ọmọ lé tó bá bí ọmọ dáadáa nílé tó bá dé ta ìwà yẹn máa generate jáde lára ẹ pé ọmọ yẹn bí dáadáa. tani. Stella ni. Ah, ọmọ dáadáa lọmọ yẹn. ṣé ló máa wá ṣe nǹkan tó máa ń fọ́ nìsinmi tó bá wá sí ibi àwọn ìgbà yìí bóyá wá lára àwọn kọ́sítọ́mà yín ni o or something like that ṣe bí pé ọmọ yẹn ò lè wá sí ìgbà yẹn jọ̀kan kó má gbé nǹkan kan wá fún wa ọmọ yẹn rí mi bíi màmá ẹ̀. Ah, ah, Stella. tí bá wò sí màmá ní akíndóde ah, tọmọ yìí ti ṣe dá báyìí. mo dáadáa ni Stella ibùn níbi iṣẹ́ bó ṣe máa ń ṣe yàtọ̀ gan eh. ó máa ń ṣe bíi pé àjọ ní iṣẹ́ yẹn ni olùníṣẹ́ eh. yẹn mo ti ń wo owó mo láti ṣe ọmọ ọmọdé yìí mo ti ń wo kí màá ṣe kéde tí wàá láìkẹ́ yìí lójú tí màá ṣe fún ọ ní pẹ́. ẹ láti ṣe nǹkan kan fún because mo like ọmọ yẹn ó mú wọ ọmọ tán kọ́ tó dẹ̀ gbè kọ́ because ọmọ tó bá ń báyàn ṣiṣẹ́ tó nífẹ̀ẹ́ èèyàn tó tún nífẹ̀ẹ́ fámílì èèyàn irú ọmọ bẹ́ẹ̀ kéèyàn náà kéèyàn náà rí gẹ́gẹ́ bí ọmọ ni. ọ̀bẹ̀ta ah, ẹ̀sìkẹ̀ àwọn ọmọ ọlọ́ọ̀mọ bẹ́ẹ̀ wọ́n ṣọ̀rọ̀ company to me like nígbàtà dẹ̀ wọ́n abẹ́jú I a rí pé sales and marketing ẹ̀mí targeting ló ń ṣẹlẹ̀. sir nǹkan tí mo notice ni pé àwọn client wa ọkọ bẹ̀rẹ̀ sí ní step back one step back ní sir. ọkọ step back one step back mo pe àrò kí ni òun ní sọ́sẹ̀. ọ̀gá same thing lèmi náà notice o mo try láti béèrè lọ́wọ́ àwọn customers àwọn ò rí nǹkan kan sọ tó mi ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àti pé sà ẹ má bínú sà o nǹkan tí mo rò pé ó lè fa nǹkan báyìí ogun ìdílé ni sà. ìwọ ogun ìdílé àbúrò mi. ó lè jẹ́ kan náà àwọn tàbí wà nígbà gbogbo ìdílé yẹn lẹ́nu ah, ah. kò sí problem tí ò ní solution even ogun ìdílé solution wà o so therefore um, with immediate effect ìwọ ni sales and marketing manager. sir. sir. marketing manager. Ah, bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀yìn tó kù dẹ̀ẹ́ta bá tó wà wo kiri tí ìwà tó ẹwà tó gbé target tó gùn lé bá ṣe gba ẹ̀ jà ẹ̀wà nọ láti ní. it's alright gbogbo yín ẹ̀ pàdé wọ fún sẹ́yìn <laughs> ọ̀gá yóò tuntun ní ìpàdé láìpẹ́. mo rẹ̀ sí ní ìṣẹ̀wá. pé mo rántí pé ńgbà náà lọ ọmọ Stella tá à ń sọ̀rọ̀ ẹ̀ ìgbà tá a bẹ́ẹ̀ sọ yìí pé kò promote ẹ̀ níjọ́ yẹn àná níṣẹ́ ló gbé parí ká má bẹ́ẹ̀ sọ o ò fẹ́ kẹ́ni kankan ní wá dá sọ̀rọ̀ ẹ̀ rárá ẹ wá yà mí lẹ́nu pípé ṣe ló kàn dé ń promote ẹ̀ bẹ́ẹ̀ ni tó jẹ bàbá jẹ ṣé wo ò sí ń bẹ̀ yẹn. ṣé bí a bá a sọ títí títí ń gbà yẹn pé ọmọ yẹn ní àwọn nǹkan tó yẹ kó fi promote àwọn kó ní káwọn ẹni kúrò kó sọ lọ́mẹ. ó wájà mí lẹ́nu pé ọ̀rọ̀ wáyé padà. lẹ́nu ẹ̀. ẹ wẹ̀ pé ipa yẹn mi ì tí ì wọ ọmọ yẹn dáadáa mi ì rí potential kankan àti mo wá fojú àgbà wò tí mo fọwọ́ àgbà pa ah! potential pọ̀ bẹ́ẹ̀ olè ní ẹ Johnson olè ní ẹ Johnson ọmọ dẹ̀ mọ̀ dájú pé wàá ti mọ̀ sàn. ẹ wù ẹ yá fẹrẹ ẹ lẹ ah, ẹ eh, gbàgbé ẹ. ọmọ yẹn ní potential tó wà fún ìṣẹ́ sáwọ́. àwọn ọmọ ní gbogbo ẹ. Eh, ah, ṣé wọn ò fi pè wọlé. ṣé èmi ló lè di client. wọ́n ló máa kó wọn náà. since tí wọ́n ti ní àwọn máa pè é kó jẹ́ kí èmi pè wọ́n mọ́. èmi á kù wọ́n dẹ́. àwa di mélòó tó ti mú náà sàn. báyìí ló ń tiẹ̀ ọ̀dọ́ ìlú dé mi o máa fọ̀rọ̀ ọ̀gbọ́n mọ́lẹ̀ mo fẹ́ ká bí ọ̀rọ̀ mẹ́ mo fẹ́ rí ẹ̀yìn kìíní mo fẹ́ rí ẹ̀yìn. Bímpé àbúrò nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́fíìsì yìí Stella dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dẹrù jẹjẹ sí wa lọ́rùn kí ló dé. wo kò sí nǹkan tá a máa ṣe sí o sí ìṣẹ́ pé n tó ní iléeṣẹ́ ní nǹkan tó ń fẹ́ nìyẹn ó dẹ̀ fún ẹni tí bá ti lè faramọ́ kó máa lọ ilé wọn mi dẹ̀ tí ìrìṣẹ́ ń bò mí ká máa wò wọ́n ràn o. ẹ̀yin ẹ̀yin rojọ́ lọ́fíìsì àbí ṣé nǹkan tó sanwó ọ̀rọ̀ Stella la máa ń sọ. Stella Stella mm-hmm. má ti di mm, nǹkan míì mọ́ wa lọ́wọ́ ní ọ́fíìsì yìí bó ṣe báyìí fẹ́ máa wo bèbí ilé lẹ́yìn tó di ọ̀gá mọ́ wa lọ́wọ́. ó má ṣe bẹ́ẹ̀ ni pé òun gbọ́ngàn níyàwó ilé ọ̀gá pé kí ni gbogbo ọkọ tó ń ṣẹlẹ̀ yìí kò mi kí lọ́mọ yẹn gbójú lé gan-an. ẹ mọ̀ pé ọ́fíìsì kan bá rí mi tó máa ṣe pé òun ò ti ẹ pẹ̀lẹ́ ẹ a ẹ ẹ kò mítì mi. mítì mi la sọ fún yín pàǹṣì. ọ̀rọ̀ mítì nìkan síbẹ̀ ọ̀rọ̀ Stella lẹ́ ń sọ sẹ́rí gbogbo nǹkan tẹ̀ ń sọ lèmi ń gbọ́ mi tí mo dúró sí. ẹ wo bí ẹ wo sẹ́rí Stella bó ṣe wà ó bẹ̀rù lẹ́nu sẹ́yìn yóò sì fi mí lẹ́sẹ̀ nù sẹ́yìn lọ ni ẹ̀yin lẹ́gbẹ́ra yìn. lọ́nà wo. ọ̀sẹ̀ sórí ẹ ẹ kàn bẹ́ẹ̀ mi wá séńjì kan tó ń bá lẹ́nu wa ti bá padà dé báyìí hm, ìgbé àfẹ́wé ni. ẹ ẹ dúró bíi èlò ẹ fún mi twenty thousand. ah, ah kí ló dé ṣé plane lè fẹ́ wọ̀ lọ. ẹ jọ èló là ń gbà gan ní ọ́fíìsì èló lọ̀gá gan. ẹrùkọ́pítà ni mo rò pé fẹ́ wọ̀ ara ara wọn ah. wà wọlé ara nǹkan tí Stella fúnra ẹ̀gbọ́n ò nínú tó bá yẹ pé ọ̀nà bèrè owó yóò sáré mu wá ẹ mọ̀ pé tẹ bá fẹ́mi lówó tèmi bá fi lè lọ tèmi dé ọjà má jẹ mí náà sẹ́rí bó ṣe wà ọ̀sẹ̀ kan orúkọ lọ́gọ́ ó kàn dẹrù ẹ̀ ta ni pé ó yá Stella o eléyìí tó sí ní iṣẹ́ ìtítò máa lọ o èmi bí mi ṣe wà yìí mi ò ní one naira tí n fẹ́ fi ṣe nǹkan sẹ́nibọ̀dì mi wàá lè sọ um, tẹ́yìn bá lówó. ta ni ta ló lówó tó fẹ́ fún wọn èmi ò ní one naira tí máa fún wọn. ọ ara ah, tá a sọ̀rọ̀ ìwé ẹgbẹ ìyá ẹsìn lẹfẹ ẹfẹ lọ jìnnà lẹẹrí twenty thousand wọkọ ilé ìlú ṣe pé ìlú tẹwọ lọ. ẹ má wọlé má wọlé má wọlé ṣe irú ọ̀rọ̀ stella èmi kò fà lọ́nà lọ́wọ́ báyìí. Ah, irọ́ irọ́ má fà lọ́nà lọ́wọ́ o torí pé òun náà ó lè súnmọ́ lọ́wọ́ o sọ́ni tó bá fọwọ́ ọlọ́run lè gbàgbé ọ̀rọ̀ ìṣẹ́gbẹ́ kan bẹ̀ àwa táwọn ọ̀ràn ọlọ́run létí pé ẹ wèrè kan wà bí kan wèrè kan wà bí kan lélẹ̀ ẹ kẹ́ni. ọlọ́run àti ọlọ́pẹ́ kó tó lórí ọ̀rọ̀ ọlọ́run ò fẹ́ lẹ́kì ẹ ọlọ́run àti gbọ́nà lọ́lọ́run ò sí ẹ̀yẹ́ mú wá sẹ́ni ó lè kí kíni kíni sẹ́ni. a lè ṣiṣẹ́ lórí ilé náà láti lọ àná ọ̀dọ̀ ah, ah. láti àmì ìdẹ́jọ́ láti àmì ìdẹ́jọ́ kí n mọ̀ okay any addition ma. just amend it. okay because tó bá jẹ́ anything wà you know i'm here for you. all right. Okay, thank you. Oh. <clears throat> Stella Piggy. Come on, kò jẹ́? So okay. Right. See, there's something I want to discuss with you. Can you go now? Hmm. You see, um, attitude they see other staffs. I mean, àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́. Ah, it's like they are complaining on it. Okay? Eh, wọ́n ní kò tí ń harsh. Of course, gbogbo àná la mọ̀ wípé ó possible káwọn bífìn kéékèèké kan máa wọlé torí pé àgọ́ alájọmọ̀ pé eh, receptionist to marketing ah ó rí bákan náà you know. but um, I want you yourself. Eh? Go take it slow easy jẹ́jẹ́ take it slow you get kó máa lọ tàgẹ́ ni o wọ́n máa tàgẹ́ gan ni eh? please slow down treat wọn like human beings hmm? wetin dey happen. no now no now you see mi lè sọ story ẹ now but gbogbo àná làjọ mọ̀ wípé ah, bó ṣe yẹ kó rí kó yẹ kó má lọ sọ ẹ lẹ́nu ni o mọ̀ pé ilé ayé burú bẹ́ẹ̀ yẹn everybody lórí lane ẹ̀ ni ẹni tó wà ní BRT ẹni tó wà ní fast lane ẹni tó wà ní middle lane but tó wà lọ́ra ń pé bóyá ọlọ́run lo position fi ń wọlé inú lílé na how many things can happen o easy jẹ́jẹ́ take it slow. sórí hmm? ibi téèyàn ti ń téèyàn lọ́rùn rẹ̀ kò sẹ́nibọ̀dì tó lè tọmọ aráyé lọ́rùn ìwà tẹ̀mí wù mọ́ láìkẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá wà òkè pẹ̀lú ẹ̀ ó lè kọ lẹ́tà wá á dẹ̀ fi lè ṣẹlẹ̀ simple. actually náà lóòótọ́ kò sẹ́ni tó lè téèyàn lọ́rùn ìwé ń tèmi lọ́rùn bọ́ tí wọ́n kó má lọ di pé wọ́n lọ ń sọ ẹ lẹ́nu tó bá di pé wọ́n ń léyàn kan lọ torí tiẹ̀ ó mọ̀ pé stigma burúkú nìyẹn stigma burúkú ni ok please easy jẹ́jẹ́ take it slow ọmọ mi ó yẹ ká rí arọ lẹ́nu. Hmm? that's. kí ni dáàdì yẹn ṣe. láti bí one week nsìn dáàdì mi ò wálé wọn ò dé píkì kọ́ èmi àti mọ́mì kí ni ìyẹn wá ń jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń ba mọ́mì inú jẹ́ jù òun ṣe pè ní pé mo fẹ́ rí yín sà. ẹ kí ló wá ṣẹlẹ̀ sí Johnson báyìí ẹ ọ̀rọ̀ Johnson máa ti wá fẹ́ di nǹkan mi sórí bí o ṣe píkọ̀ títí bẹ́ẹ̀ náà ni o ṣe píkì tàwọ̀ rẹ̀. ẹ́ yes bí o ṣe gbé kọ́ọ̀lì ni o ṣe gbé kọ́ọ̀lì tiwa náà i don't know ọ̀rọ̀ ẹ ti fẹ́ sú gbogbo wa báyìí but èmi ò tẹ̀ wá mọ̀ pé ó ti ti wá bá débi pé kó má wálé wá sùn. wọn wálé wọn ah. wálé ojoojúmọ́ ni mọ́mí fi ń ronú wọn eh, ẹ mọ̀ pé àwọn àti wọn náà láti sílẹ̀ five and six ni wọn i don't understand kò yé mi rárá. ìgbà wo wà ní gbogbo pálapàla ẹ bẹ̀rẹ̀ sí Johnson. Eh? ẹ kí ló ń ṣẹlẹ̀ gan kí ló ń ṣẹlẹ̀ sí Johnson gan ìgbà tí bá ní mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí dáàdì mò ń parọ́ fún yín ni mò ń parọ́ fún yín ni ọ̀rọ̀ ẹ̀gbọ́n ti sú àwọ̀ rẹ̀ anyway uh, no problem eh, nǹkan tí màá ṣe ni pé màá find time láti lọ yọjú sí hmm? ẹ fọkàn yín balẹ̀ bá a sọ fún mọ́mi pé kó fọkàn balẹ̀. pé màá yọjú sí nǹkan tí bá bá bọ̀ bẹ̀ màá pe bọ̀ Johnson gbóhùn lẹ́mìí sókè o ó ro tọ̀rọ̀ Johnson bọ̀ mo mọ̀ pé nǹkan tó lọ sókè ó pẹ́ ó yá ó ń bọ̀ wálẹ̀ ó ti yẹ ní kó fọkàn rẹ̀ balẹ̀ lágbọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ibi tí ọ́fíìsì mi wà ti jìnnà jù mo fẹ́ ká súnmọ́ ra wa ká ríra wa Eh, ibi tá accountant wà yẹn ó yìí súnmọ́ ẹ̀ náà accountant lè lọ ọ̀sàlẹ̀ kémi wà ń bẹ̀. ẹ eh, ẹ ti problem náà njẹ ẹ kó ti ṣe kókò sọ fún mi ah, ah, ọ̀hún ajẹ́bi ni màá máa bẹ bí chair lọ́kọ́ mẹ́mú kan from the office of the chairman kò lè kúrò bẹ́ẹ̀. Ah. Alex, orí gbogbo ọ́fíìsì mi ló já obìnrin nítorí pé kọ́ ṣé president ló kọ́ mi. òpònú ni ẹ ó ti gọ̀ jù amúkú mẹ́kọ̀ọ́ ni ẹ kí ni problem ẹ ta ló pè kọ́ àwọn olóyè wa important ju kọ́tà ń ṣe bíbá yìí lọ ó dẹ̀ jálẹ̀ kó sílẹ̀ fún pọ́fíìsì ẹ ló wọ̀ ah, ah, ó máa gan o ọ̀dẹ̀ ni òpònú gidi ni ẹ bó bó ṣe ń wò mí ṣọfẹ́ náà mi ni ah. kí ló hàn ẹ́ lẹ́nu ó yà kà á tán àjà yà máa kà á ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ ó jáwọ́ lé bí ọ́fíìsì ẹ ló wà ṣọ́ọ̀fíìsì ẹ ní bíbá yìí ni kọ́ òun ló fẹ́ gbé wa tó important ju kọ́tà ṣe bíbá yìí lọ òpònú ni ẹ pa òpònú gidi ni ẹ next time tó bá jáwọ nígbà yìí ṣe máa bọ́ lọ́wọ́ ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ jọ jáde just get out. o wọ́n kọ́ tó sọ ni. ìta. ìta jọ out. go out. wọ́n fi lọ́wọ́ lọ́wọ́ bá wà fi fà wọ́n mọ́ra wọ́n ọmọ ń gbà ìgbẹ́rù náà video you wan do very well. ẹhẹ bébì nǹkan tá à ń sẹyìn ọlá ni o. ìyọ̀nà kọ́mẹ́mù jèrè mọ́tàbí làwọn kọ́mẹ́mù that is my darling. can you know my family sentence. Eh? ọ̀gá bí a kẹ́ wo dáadáa because gbogbo necessary adjustment tí Stella point out sí ni mo ṣe. kí wo dáadáa mi rí tẹ́lẹ̀ ni there are no errors there. kàró bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ìyìnbó àléyìnbó ìyìnbó tẹ̀ kọ́ kò dáa ó ti ti wọ́n wá sọ ìbò sọ ìbò gidi tó bá dẹ́ni sọ ìbò sọ Yorùbá I don't understand it I know you were a graduate lọ́kọ́ kí ni fún my friend. my friend ẹ máa All right. ọ̀rẹ́ ọ̀ máa mú àpàdà sílé. Johnson ìdí tí mo wá fi rí ẹ ní pé a lè máa bá ara wa rìn ká má lè bàdà wa sòótọ́ ọ̀rọ̀ gbogbo ìhùwàsí ẹlẹ́nu mẹ́ta yìí tí n bá sọ pé ó yé mi mò ń purọ́ fún ẹni o ìwà ti change Johnson you are not yourself again o ti change pátápátápátá look here Johnson kí ló dé tó fi àwọn fámìlì ẹ sílẹ̀ tó wá sábà Stella Stella Stella. Mm ṣé a fẹ́ sọ pé ọmọdé ń ṣe ẹni no it's not done. family ẹ̀ lẹ̀ nílé ló wá sábà tẹ́lá bí. <laughs> mo fi family lẹ̀ mo á tó ló máa ń ṣe tọrọ gidi ti gbé mọ èyí tí mo close níbi iṣẹ́ tí mo lọ sọ́dọ̀ sẹ́là mo lọ sọ́dọ̀ family mi ni finish johnson ó dàbẹ̀ ní pé wọ́n ti jẹ́ tẹ̀ á bẹ́tà fún ẹ kó lọ bá àwọn fámìlì ẹ padà lé. ṣé o mọ nǹkan tó ń ṣe mọ ni tó ti lose làákàyè ni stella mani. ààrùn náà rè owó ọ̀rọ̀ tó ti sọ fún mi sọ ṣe jù ẹ n tó sọ ni pé o kì í ṣe fámìlì mi pé there is another family else àmọ́ ní àdúrà ìwà kí ni wọ́n rí sọ́sọ́ rẹ̀. àlùmọ̀ tẹ̀ máa ń èmi pẹ̀lú ẹ̀ là ń sọ̀rọ̀ náà. honourable ẹ dẹ̀ disappoint me torí pé ẹ jẹ́ ọ̀rẹ́ Johnson òun ṣe dákẹ́ látijọ́ ẹ̀ tí mo wọ̀nyí mo rò pé ẹni yìí ní mi mọ̀ pálábùkù ní ṣe eré ọ̀rọ̀ tọ̀sán yẹn anytime tí mo bá gbọ́ rẹ̀ gẹ́ ẹ mọ̀ pé Stella ló ń bá yín sọ̀rọ̀ and henceforth mo fẹ́ rí yín lọ́fíìsì mọ́. Johnson ó gbọ́ tó sọ tó o bá mú màá kó security fún ẹ. ṣé o mọ ibi tá a ti ń bọ̀ ṣá ṣé o mọ ibi tá ti bẹ̀rẹ̀ honourable ní ọmọ ìbò sùn tó ń bá mú ẹjọ́ mú làkàyè ni because kò yé mi. please tell him to get out. wọ́n ní kó máa lọ. ẹ ti máa yé mi. kí i pé wọ́n ti kẹ́ ẹ̀dẹ̀. àwọn ayé ti ń bẹ fa o kì í ṣe fọ́ọ̀tẹ̀ ṣọmọ but eh, ibi tó ti wọ́ wá ó ti wá yé mi. wo wọ́n ti bùn ẹ́ wọ́n ti fọ́n jà mọ́ ọlọ́run jó bọ́n bẹ́ẹ̀ o. wọ́n kò gẹ́ẹ̀ta rẹ̀ gẹ́ẹ̀ta rẹ̀ tí ó wájọ rẹ̀ gidi ṣé ìwọ lè máa wá antagonize mú mi máa lọ máa yẹ jọ. mo fẹ́ rí ẹ̀ pẹ̀lú àwọn fìyàn. Beauty, kí ló dé òwò jẹun? Mi ò jẹun dára. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Inú mi ò dùn rárá. Lórí ọ̀rọ̀ dáàdì mi, ó ti ń lọ bí two weeks tí dáàdì mi ti wálé wá sùn. Mo dẹ̀ ń pè wọ́n ọ̀pìkì kọ̀, mọ́mí mi náà ń pè wọ́n ọ̀pìkì kọ̀. Wọ́n ò dẹ̀ lè ṣe ní èdè kán má gbọ́ voice mi. Ṣé kò lè ṣe pé bóyá mọ́mí ṣẹ̀wọ̀n? Mọ́mí wọ́n rìn mi ò ṣẹ̀wọ̀n látijọ́ tí mo ti gbọ́n ojú tí mo ti mọ wọ́n àti dáàdì mi pé wọn ò jalè then question tó tún béèrè yìí èmi náà ti pe mọ́mì mi mo ti bi wọ́n wọ́n ní àwọn ò jà then wọ́n mi ò ń fi nǹkan pamọ́ fún mi wọ́n máa sọ bó bá ṣe jẹ́ mi ò ṣúọ̀ pé àwọn méjèèjì jà. ó ga ọ èmi mo tún rò báyìí mi ì bá ní kó lọ bá dáàdì lọ́fíìsì bí tó bá tún ríra yín ní wọ̀nà wá lè ṣàlàyé nǹkan tí wọ́n fi wá sílé mo ní mò ń pe dáàdì mi wọ́n mì pé wọn ò píkì kọ̀ ṣé ẹni tá a pè tí ò píkì kọ̀ la máa wá dé ọ́fíìsì wọn ló máa wẹ́kàn mi. Ah, ó ga ọ o mi fẹ́ kí yẹn wẹ̀ ẹ́ dáhùn ṣó ti gbọ́ òun mo nígbàgbọ́ pé ọlọ́run á fọwọ́ tán ọ lọ́kàn wọ́n á realize wọ́n á wá sílé. Hmm? ó yá mu drink ẹ̀yìn wá nípa má mu drink lọ́wọ́. ṣé ọmọ tí mò ń sọ yìí ah, ah. ọmọ tó ṣe ń pé ìgbà tó mi ti wà lọ́dọ̀ pẹ̀lú chairman ah, ah, ó sì ń wá àwọ̀tẹ́lẹ̀ rìn kiri ni ó wá dípò kì fáìn àdébíṣẹ́ mo tún sínú ẹ̀ǹbíṣẹ́ o mo sínú ẹ̀ǹbíṣẹ́ o ó wá mojú ọ̀nà tán mo fi sí line mo fi sí line ó mojú ọ̀nà tán ó fẹ́ mọ̀nà jẹ mí lọ ó fẹ́ rọ́ mi sẹ́gbẹ̀ẹ́ ọ oh, ó tẹ̀ tí rọ́ mi sẹ́gbẹ̀ẹ́ ni mi ì mọ nǹkan kan ṣe mọ̀ máa ò pòkè kí ló fẹ́ ṣẹlẹ̀ ah ẹ jẹ́ kí n gbá tiẹ̀ lọ ẹ wo ẹ bá mi kàn ṣe nǹkan kan ṣá mo kàn kí n kàn ṣe nǹkan kan kẹ kàn wá nǹkan kan tẹ máa ṣe ṣá bó tẹ ṣe kó tẹ kò yé kọ́wọ́ kan rọ kẹsẹ̀ kan rọ ẹ gẹ́t bọ́tẹ́ bá lè ṣe yẹ ó yà kẹ́dẹ̀ ó yẹ yín náà ẹ ṣáà kàn wá nǹkan kan ṣe sí. ẹ alàgbà mo ti gbọ́ gbogbo nǹkan tẹ sọ pátá kí ni orúkọ arábìnrin náà ah, orúkọ jákujàku kan báyìí ló ń jẹ orúkọ àwọn ọmọ Ìgbò kan báyìí ló ń jẹ Stella ló ń jẹ Stella Stella kò fáìn o gbogbo Stella tí mo mọ̀ náà fáìn kò fáìn rárá. kódà ẹ jẹ́ kí a gbàdúrà gbogbo nǹkan tí ò yé wa ọlọ́run á fi yé wa. bàbá fàgbára lé wọn nínú ayé wa o bàbá fàgbára rẹ hàn kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé jésù nìkan lọ́ba lórí ohun ayé gbogbo bàbá fàgbára rẹ̀ hàn bàbá fàgbára rẹ̀ hàn wá o bàbá fàgbára rẹ̀ o bàbá fàgbára rẹ̀ hàn wá bàbá fàgbára rẹ̀ hàn. àmín àmín. ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára jésù. bàbá adúpẹ́ agbọ́gá yìí ológo bàbá ẹgbọ́pẹ́ ẹgbà yìí bàbá ẹdáríjì wá ẹ̀jẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ ní ìrò ẹ̀ṣẹ̀ tààmù ìtààmù ní orúkọ jésù ẹdáríjì bàbá gbogbo ọ̀nà gbogbo ọ̀rọ̀ yìí ọlọ́run bàbá gbogbo ọ̀rọ̀ yìí ọlọ́run èyí tó bá ti ṣòkùnkùn sí wa olú ẹtùn mọ́lẹ̀ sí i ẹtùn mọ́lẹ̀ sí i ẹ̀mí mímọ́ ẹtùn mọ́lẹ̀ sí i ẹ̀mí mímọ́ ẹtùn mọ́lẹ̀ sí i jésù agbára wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah arákùnrin ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá bí wọ́n ṣe rò lọ oníṣẹ́ tó máa ṣe ó máa lọ nínú àwẹ̀ ọjọ́ méjì àti àdúrà ó máa bá ọlọ́run rẹ sọ̀rọ̀ gidigidigidi. Gidi, gidi lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó máa sọ fún ọlọ́run wípé àṣírí ìkọ̀kọ̀ kí ọlọ́run kó tú fún ẹ gbogbo ohun tó ń ṣòkùnkùn tó sápamọ́ fún ẹ kí ọlọ́run kó tò mọ́lẹ̀ kó tàn yín ká nítorí ìdí èyí wàá lọ nínú àwẹ̀ ọjọ́ méje pẹ̀lú àdúrà àwẹ̀ funfun ni o ò ní jẹpo ò ní jata ò ní jẹyọ ò ní jẹ nǹkan kan ju nǹkan funfun aago mẹ́fà di aago mẹ́fà tó bá ti bẹ̀ẹ̀ lónìí aago mẹ́fà nírọ̀lẹ́ ó tún di aago mẹ́fà nírọ̀lẹ́ ọ̀la kó tó jẹun bí kò mu gàrí bí kò jàgbọ́n bí kò jẹ̀kọ́ kò sí nǹkan ju bẹ́ẹ̀ lọ àbí èso. esma esma ṣe rí tàdúrà tẹ sọ yẹn mo láìkẹ mo lè gbàdúrà bó ṣe rí àwẹ̀ ah, èmi láìkó oúnjẹ ah, mo láìkó oúnjẹ gan àti mímu àwẹ̀ kò tún ní sí àwọn ọmọ yẹn ẹ wò ó ẹ bá wa wá àwọn ọkọ nínú ṣọ́ọ̀ṣì ń bí tá a máa fún lówó tó máa ṣe kiri tó máa bá a gbàwẹ̀ yẹn a máa fún ọ lówó gidi o ẹ yọ tàwẹ̀ yẹn kúrò bẹ̀ ẹ yọ o. arákùnrin n ò máa mọ nǹkan tó fi ń ṣeré kí èèyàn kan bẹ́ẹ̀ gbàdúrà kò sí ẹni tó fẹ́ bẹ́ẹ̀ gbàdúrà ò bá gbàwẹ̀ kó má bàa gbàwẹ̀ ò bá gbàdúrà kó má bàa gbàdúrà nǹkan tó ti bàjẹ́ kó má bàjẹ́ ju báyìí lọ nǹkan tó dára kó má bàa bàjẹ́ rárá kọ́kọ́ ni mo lè ṣe fún ẹ mo lè darapọ̀ pẹ̀lú ẹ nínú ọ̀wẹ̀ náà kájọ máa gbà á tó bá dẹ̀ ti ń gbàwẹ̀ náà ní ojoojúmọ́ fún ọjọ́ méje ṣọ́ọ̀ṣì yìí ló máa wá láti máa break tó bá ti di five kò ti wà láyìíká tó bá ti dago mẹ́fà á ṣe àdúrà wà dé break mo mọ̀ wípé lẹ́yìn àwẹ̀ àti àdúrà yẹn ọlọ́run á jẹ́wọ́ agbára ẹ̀ nínú ayé ẹ̀. tí ò bá gbàwẹ̀ yìí tó o gbàwẹ̀ àti àdúrà yìí nǹkan tó bàjẹ́ kó má bàa bàjẹ́ jù báyìí lọ àlàáfíà. ọ̀nìyàn mi òkèlè. a òkè mẹ́sì. mo débẹ̀ rìn náà sọ fún mi pé bí èèyàn fi ní rìláàsì. mo ní bí bá a la rìláàsì sí gàrí. kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ náà mo wà. ó ké mẹ́sì. èmi rè o. tèmi bá ti fẹ́ ṣe fàájì báyìí tí mo fẹ́ kó lára àwọn yòókù ibi bá ní àwa jókòó sí tí màá máa ṣe fàájì tọ̀dọ̀ tèmi ní fẹ́rẹ́fẹ́. Ah, ọ̀sán àbáwádá yìí rẹ̀ jẹ náà. àrùn àìkẹ́ wa nìkan ṣe ká kú di. èmi kẹ́hìn kẹ́mi ṣeré jáde ní gbòógì bọ̀bọ̀ bọ̀bọ̀ dúró ni kó bá ti dé ọ̀dọ̀ rẹ̀ arẹ́bẹ̀ ni. ìyá kúrò níbi sẹ́rí ni. Ah, sọ́rí ó ní tèmi bá fẹ́ ṣe fàájì tèmi mọ́. ẹ̀kẹ́mi náà ṣẹ̀ṣẹ̀ ẹnu náà ẹ̀mí náà fẹ́ ya mo fẹ́ la wá nǹkan kí n sasọ́ fún mi. tọ́ba ń pẹ́ sasi fine brown ìwọ sa sọfún <laughs> ah, ṣé ìwà sí kí ló dé ẹnu sọ́lé ẹ̀kọ́ wa kí ló ń wá ẹ máa ń kó bí ṣe mo mẹ́rin gírí ìwọ náà mo ìbéèrè láì kékeré máa rẹ̀ lánà hmm. kí n bá di lọ́dọ̀ rẹ̀ àbí kí mo lọ síbò mìíràn ó ti tán ni ṣùgbọ́n kò mọ̀ ní bọ́bọ́ dúdú ni. Hmm. ẹ fẹ́ sí géètì oh. kó bá dẹ̀ ti débi sábì yé kíni. ọyí ìkàn bẹ nínú ọ̀n staff yìí níbí kó jẹ́ pé <coughs> òun ló dàbí jọ̀gá bẹ́ẹ̀ <coughs> ọ̀yọ́ bẹ́ẹ̀ jàjí rẹ̀ lọ́dọ̀ ọmọ òun kí mo mẹ́rin pẹ̀lú sẹ́tímẹ́ǹtì ni o. Stella ló ń sọ Stella ọmọ nǹkan tó dùn mí jù Stella tó jẹ́ pé nígbà tí wọ́n gbà sẹ́ ó bá mi lé sẹ́yìn ni o ó bá mi lé sẹ́yìn ni o ó bá mi lé sẹ́yìn yóò sì fi mí lẹ̀ ni kàmọ́ kò sí wàhálà èèyàn bíi mẹ́ta ló ti sáàkì Eh. Eh, sọ́ọ́rí ọ̀gá sí ni ọ̀gá èmi ò mọ̀ nǹkan tí ń ṣe ọ̀gá ìdí olórí burúkú tí ń gbé káàkiri ni o ìdí olórí burúkú tó dàbí bọ́ǹbà mọ́tò òun lọ̀gá rí tọ́gá náà fífọ́ ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún eh, mẹ́ta. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ṣe ọmọ kí ó ga kódà ìdílé dàbí di àbọ̀ ọtí gẹ̀tẹ̀ tọba jẹ gọ́gù ọmọ yìí hàn tó jọ tọ̀nbọ̀ báyìí bíi tọ̀nbọ̀ báyìí ni òkò tí so èèyàn tó fáyọ àmọ́ ìdí olórí burúkú tó yanjú mọ̀gá èmi ò mọ́ ìdí olórí burúkú mà ló fi mọ̀ ń sáàkì àwọn èèyàn tó fi gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn. ṣé èyí pé àbùdíjọ́ lè wọ náà kúrò níbi iṣẹ́ rẹ̀ ah èmi èmi hmm. ah kí ló ń fi mí pè yìí èmi ah ibi ló bá mi bí ló fi mílẹ̀ sí lọ tí tẹ̀gbẹ́ bá ń paraba tí máa ń farókò yá bí ti gílà tèmi kàn ah, àwọn tí mo ti wá ní ẹ sami gánjà ọjà ò lè jẹ mi. ẹ lífi yẹ. ẹ lífi yẹ. ah kí ló ń sọ but máa sọ ní bọ́sẹ̀ wò mí akànjọ́ ṣiṣẹ́ kí ni má jẹ́ kí ogun dèmi àti ẹ̀pọ̀ hmm? tógun bá dèmi àti ẹ̀pọ̀ lọ́mọ̀ọ́rọ́ èèyàn tí mo jẹ́. Ah! mọ jọ lọ o ah! kí ni òkè bẹ̀sẹ̀ lómi lórí ogun kúgbó sọ eh? olóògùn ni. mo dáhùn ó kéré sí. Hmm? tọ́lọ̀ bá wọn dọ̀rọ̀ ogun àbí ká máa jagun mọ́mọ́ fi mí ṣeré báwọn ọmọ bí tí mo ti wà ní Ìlọrin wọ́n ní Ìlọrin kíṣe jàgídíjàgan kíṣe kéré bí kí jàgídíjàgan mọ̀ wá káwọn ọmọ fèsì wọn kọ́ hmm? kí ló ń sọ yìí ní Ìlọrin ogun àwọn alọ́lọ́sẹ̀ dẹ̀ fún bọ́lá bá lórí ogun máa wà bẹ́ẹ̀ mẹ́mi lórí ogun tó bá ń gbọ́ ìlọrin kéṣe lu fìtínà fa kéṣe tó bẹ́ẹ̀ kí fìtínà wa káwọn ọmọ dojú kọ́ mọ́. mo ṣẹ̀ṣẹ̀ yàgbẹ́ yọ. ó kẹ̀mí ẹtí wá mi lórí ogun kò. èmi kò jẹ́ pé fábù mi ò kẹ̀mí ẹ̀sí sọ ọmọ bóyá jẹ́. ẹ kí ló ṣe fábù. kó dájú òkè èkìtì parapọ̀. Ah! fábù mi ò kẹ̀mí ẹ̀sí ẹgbàá mi torí ọlọ́run kí ni sí òkè mẹ̀sí fáàmù mi dákun fáàmù mi tọ̀sán sọ́sì wà láyà àbótikú. ọjà ah, kan kú ni. ọjà kan kú ni. òun ò ṣe dúró de ogun boko haram. káwé dúró de ogun boko haram ni ọmọ ak forty seven ọta ètò yìí tó bá gbé báyìí pṣùn tó bá yẹn yẹn kan fún yóò lọ báyìí tó bá gbé pa gbogbo àwọn sàtúnlò nǹkan ni wọ́n sì dìnnà ẹ̀ pa àwọn ọmọ rí. Ah. ogun boko haram kọ́ ló ń sọ ẹ ẹ ìṣògùn kí ọyọ méjà nílẹ̀ haúsá rẹ̀ ni sọ́ọ́dì àwọn ah, ọ̀sán. fábùmí lè jẹ́ gbogbo boko haram. kò kò já òun ò ṣe dúró já. a ah, lọ fábùmí òkè bẹ̀sí ni. fábùmí òkè bẹ̀sí. ìfẹ́lẹ́ mi méje lélẹ̀. bẹ́ẹ̀ ni ti rí mo mọ̀ pé máa láìpẹ́ mo fi ara balẹ̀ sí fún ẹ ni. ṣé ikú ah, tó yẹ ní máa wọ̀ tó bá ti ń lọ màá bá package díẹ̀ sínú takeaway bọ̀ tètè jẹ́lẹ̀ tó máa jẹ́ ń sìn sódà a máa bọ́ Ah, ṣáà máa lọ ni ṣóun ṣeré ni ṣèbí torí ẹ̀ ló ṣe wá. torí bàbá ẹ̀ ní kí n tètè délé lọ dáná fún ọ̀pọ̀ ọjọ́ ti lọ. bàbá wo ó ìwọ ló lọkọ ẹ ọkọ ẹ ló ní ẹ àṣàyè débẹ̀ tábà débẹ̀ tábà ṣe nǹkan tá a fẹ́ ṣe a máa lọ lé. Ah. bóyá ajá tètè jẹun ká máa lọ gbà. bébì ló ń jáde. àbúrò ṣì ní kí ló pè ní sùn. tí n bá gbá ojú ẹ àbí tó bá gbé bébì wá kó tó jí àbúrò ìbúrúkú rẹ bí mo ṣe ń bì bébì báwo. ẹ owó àti mi mọ́lẹ̀ ń bí báyìí kí ló dé mi ìrántí orúkọ mi mi ìrántí ilé mi ìrántí ìyàwó mi ìrántí ẹnìbọdì olùsí ni ẹ o kí ló dé àti wọ àtúnyẹn tó mú ẹ lọ yẹn kò ní dáa fún yín Ọlọ́run. tani bébì ẹ ti bá fún ẹ lẹ́jẹ̀ lójú wọ́n àti tani lórí burúkú kí ni mo ṣe fún ẹ náà mo ṣe ẹ ni mi fẹ́ rí ẹlẹ́ni wẹ̀ ní ẹ̀mí mọ́ o gbọ́dọ̀ wá sí company o ìfẹ́ àwọn jẹ̀ndí wọlé mẹ́ kó rẹ̀ drop kí ibi. Ah. mọ́tò tí mo fún ẹ kó tó bá gbé lọ kò ní ẹ̀wọ̀n ló máa kú sí. mo lórí burúkú ṣe tani máa fún ẹlẹ́kẹ̀ lójú tani bẹ́ẹ̀bì lòṣìṣẹ́ mo ṣẹ̀ ẹ́ ni. Abímbọ́lá mi ò wọ́n òdìmọ́dé rẹ sọmọ bá dú ẹlẹ́kọ̀ọ́ lọ. àmọ́ sẹ́mi o. bàbá kí ni mo ṣe. ah ọ̀sẹ̀ mi ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta tó wá sí ààyè tí mo gbé nǹkan kan fún wọn lọ tó o sì jẹ́jẹ́ níwájú àwọn ọmọ mọ̀lẹ́tọ́ ló ń padà bọ̀ láti wá fún wa ní nǹkan n ò rí ọ kí ló dé. bàbá ẹ má bínú iṣẹ́ ló gbomi mu ṣùgbọ́n mo ṣe ìlérí wípé kí ọ̀sẹ̀ yìí kó tó parí èmi náà máa wá aṣọ ọmọ dáadáa fún yín ẹ má bínú. àti ẹ̀kú lè bínú sí yín kí n á bínú sí. ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ torí ọ̀rẹ́ mi mo ṣe wá mm, ọ̀rẹ́ náà ni wá ṣùgbọ́n nǹkan tó wà láàrin wa ó ti kọjá ti ọ̀rẹ́ bí ọmọ ìyá ló ṣe jẹ́ sí mi ó wá sí ilé ọ̀dọ̀ mi ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi mo dẹ̀ ti sọ fún mo ní kó fi ọkàn ara ẹ̀ balẹ̀ wípé èmi náà ní bàbá nígbẹ̀jọ́ pé mo máa mo wá sọ́dọ̀ yín pé tó bá dẹ̀ ti débí gbogbo ìṣòro ẹ̀ ó máa di pẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́ pọ̀n ṣàlàyé ara ẹ̀ bàbá rẹ̀. ẹ bàbá máa fẹ́ mi kan ni ṣe nígbà tó pàdé mi a nífẹ̀ẹ́ ara wa gan-an ni ó nífẹ̀ẹ́ mi gan tó sọ ó fẹ́nu ara ẹ̀ sọ fún mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ṣùgbọ́n mo wá notice pé ẹ̀yìn ìgbà tẹ̀mí àti ẹ̀ ní nǹkan pọ̀ ó ṣe change nìyẹn ó wá kórìíra mi kò tiẹ̀ fẹ́ rí mi rárá tí n bá pè gan kò ní gbé kọ̀ and dádì ẹni tá à ń sọ yìí ó lówó gan-an ni lówó mi dẹ̀ fẹ́ pàdánù ẹ̀ tó ni mo fi wá bọ̀rẹ̀ mi mi nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ń sìn ni pé gbogbo obìnrin tó bá rí kó máa jọ ọkùnrin lójú ẹ̀ èmi nìkan ni kó máa rí bó ń jẹ bó ń sùn gbogbo nǹkan tó bá ń ṣe èmi nìkan ni kó máa rí gbogbo nǹkan tó bá dẹ̀ sọ báyìí ni kó máa ṣe. <laughs> ẹ̀rí pa mi ọmọdé mo ṣe rìn ó kéré nínú nǹkan tí mo ní lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé o ti kokù díẹ̀ torí o ti gbé kẹ̀kẹ́ síwájú ẹ̀sìn nígbà tí irú rẹ ti ṣẹlẹ̀ tó ti nífẹ̀ẹ́ ọkùnrin tó náà ti nífẹ̀ẹ́ rẹ̀ nǹkan tó ní nǹkan ló ti yẹ kó ti wá tẹ́lẹ̀ dé bí torí pé bó o ṣe bó ṣe wù wọ́n náà ní wú ẹlòmíì kò yọ ṣùgbọ́n wọ́n bà ní kọ́ bá jẹ́ níwọ̀n ti dọ́dọ̀ èmi ò jẹ́ mẹ́rin ìgbẹ́jọ́ ọmọ arántí rẹ̀ bí ojú èmi pálápálá àbẹ̀yẹ̀ góòrò mi àjẹ̀nú òyẹ̀ ti wọ bùdó lóru wọ́n pẹ̀lú náà ni wọ́n jẹ́ mo fẹ́ yín kan náà ní sí ẹ tẹ̀yìn tẹ̀fẹ̀ náà mi jẹ́ olúwa wọ́n jọ lójú. wọ́n ṣẹ́jẹ́ di wípé ẹja ò ní nǹkan míì tí máa ń sùn gbọ́dọ̀ tó kọjá omi kò ní ní nǹkan míì tó máa rò ní tó kọjá àfihàn mọ́ wọ́n ṣe débi wípé tí ọba ṣọ́ra wọ́n wọ́n ṣe débi wípé ìyá rẹ̀ gbé ọsàn mọ̀gbẹ́ bí mi tí ọba ṣọ́ra kò ní mọ̀ yẹ kí ló rúkọ ọkùnrin náà. Johnson Babalọlá ni. Johnson ni kai wọ́n mi wọ́n kó a mọ̀ wípé ẹja ò nǹkan méjì tí ọmọ sùn láyé tọkọjá omi kò ní lómi ẹ̀mẹ́jì tí ọmọ sùn gbére rẹ̀ àwọn torí wípé bí ẹṣin bá jí wọn àfọ̀rọ̀ eré sàlálà olùsàlálà olùsàlálà bájá bá jí àwọn rere sàlálà ni o kò ní sẹ́lómi yọkàn ná olówó. bí ẹ lò sá. ẹ̀yọ́ ná ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún. bàbá ẹ̀rí owó kékeré nìyẹn ọ̀rẹ́ mi gbéra dáadáa ìyẹn ò ń ṣe problem. ìyẹn ò ń ṣe problem sá. ẹ ṣáà bẹ́ẹ̀ ṣe sọ pé ó máa rí yẹn gan. onílò ní jẹ́ bí ẹni abẹ̀ lọ́wọ́ onílò ní jẹ́ bí ẹni àfìyẹ́ ẹ̀bọ yìí mọ́jà pé ní oògùn rí abẹ́nú mo ti parí gbogbo iṣẹ́ rẹ bẹ̀ ọ̀rọ̀ àmúkiní ní ìsìn o bá ti dé inú ilé rẹ ọ̀rọ̀ àlọ́wọ́ ẹ̀dọ̀ tì ó sọmọ tó ń bẹ̀rẹ̀ àwọn ojú rẹ̀ bọ̀ tó lọ ọ̀rọ̀ àbùkiní díẹ̀ sínú ẹ̀dọ̀ tì ó ọ̀rọ̀ àìlé tì ó ọwọ́ o bá ti ẹlẹ́gbọ̀dún kan sọ ewu bẹ́ẹ̀ tẹ́ bá wá délé kó wá wú oúnjẹ tó dáa tó ọmọ pọ̀ fẹ́ràn jù kó bu kíní díẹ̀ sínú rẹ̀ kẹ́jọ jẹ́ wọ́n fi kíní ìlọ ọ̀hún wọ́n kọ́ ọ́ tó bá tẹ́lẹ̀ fi ti bí ìlú ọ̀hún kó tún mú kíní kó tún bu ara kó gbé mi kọ́ ọ́ mọ̀ pé ẹ̀ta ń tawó èjì tọ̀gbẹ̀rì mẹ́rin yòókù tó fi dorí ẹ̀ ni àjẹ́mẹ́ta gbọ́dọ̀ pánìtì ń orí tó ní lágbára ẹ̀ẹ̀mẹ́ta ló lò ó wá gbọ́ ní kété tó bá ti á lóògùn yìí tán ọ gbọ́dọ̀ jàkèrè mọ́ àkèrè ti di ohun èèwọ̀ fún ọ láti jẹ torí pé ọgbà nínú tí mo pè lókè ní ìyàkèrè ni àkèrè ló ní kàkà kó ní ọmọ ìbùbẹ̀ ó ní tagbá ti tẹ òun ní ọ̀nà sí gbogbo ayé sì pété kòrò wọn ní kítọ̀ tán di àkèrè ìtọ̀ tán di àkèrè ó dijọ́ tí ayé bá dọ̀rùn àbí tọ́run bá di ayé kítọ̀ tó tán di àkèrè kítọ̀ bá ti wá tán di àkèrè ìfẹ́ rẹ̀ ò tán ní dọ́sùn láéláé àbákúlasọ awo èmi ni mo sọ bẹ́ẹ̀ èmi balabala àbẹ̀yìn gbòòrò èmi àjẹ̀nú yẹn ti wọ bùdó lóru ẹ̀hẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ wá wò ó gbọ́dọ̀ jàkèrè mọ́ ọ léwu torí pé káàdì ẹ bá gbé méje ọ̀ràn lọ́dá oníjàjẹ̀ tó lóun ó mi yẹn tàwọn tàwọn omi ọ̀rọ̀ náà hẹ̀ afàpótí wọrí kì í gbádùn òun o tó o bá jàkèrè ẹ̀ ẹ̀ wọ́n ìgbà búburú lẹ́nu abọ́ rẹ̀ ṣùgbọ́n ọ̀gbọ̀lọ̀ jẹ́ àwọn tó la yóò sì lè jọ jẹ́ oògùn abẹnú gọ̀ǹgọ̀ mú ọwọ́ àlàáfíà ló èmi mú mú mú. Ah, ah, ah, mo gbé o bíbọ̀ ti fún mi ní wọ́n jẹ́ àkèrè ni mo lọ jẹ nílé bíbọ̀. Johnson. Ah, mo ti ṣe. wọ́n má dọ̀bálẹ̀ kọ́kọ́ jáde mo tiẹ̀ dúpẹ́ tọ́lọ́mọ bá mi mú ọwọ́ láyé àtàlàfíà ah, ògo ni forúkọ ọlọ́run àṣàdúrà máa ń gbà. mi mú bó ṣe mí the last three months kò tiẹ̀ yé mi wọ́n mi kọ́ báyìí ni báwo ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn náà. ọkọ mi aṣèrìn ni kọ́lọ̀ má jà aṣèrìn ìdí ìnáwó akọ gbẹ̀yìn ọkùnrin lọ́gbọ́n tẹ́ máa níyàn lè máa dọ̀kà láàmú ta tó bá sí poríko ẹ̀yọ́ báyìí ọmọ yẹ ọkùnrin mi tó ti ràn ìrà lórí ní tó ṣẹlẹ̀ yìí ọmọ yẹ ọkùnrin mi tó ti tó ti lose àwọn fámìlì ẹ̀. up báyìí lọ wẹ̀ yẹ kí n sáré oúnjẹ tó máa jẹ fún ẹ tó ti yẹ. ẹ eh, ráìsì àti ẹ̀fọ́ yẹn. ọ̀rọ̀ ti pẹ̀lẹ́jà tó tẹ àmọ́rọ̀ ti ah, yẹn. ọ̀dájú ẹ mọ̀ pé ṣẹ́ èmi náà. Eh, mo wá sọ́fíìsì yẹn wá ní kọ́ mi. ọ̀ máa jẹ́ wá bínú torí báyìí mi ì tẹ̀ mọ́ bó ṣe ń sinmi mi ì gẹ́ta ara mi àtọ́. ṣètìkọ́ wà bínú sí dáadé. sẹ́rẹ́bù gan ni. ṣèdúpẹ́ fún wọn lẹ́yẹ̀ tó kọ́ mi. ara lè ní ẹgbẹ́ ìjọba pẹ̀. mo máa jókòó ojú sí mọ́tò mi. mi tí ó rí ìkọ́ta máa ń sọ fún mi àwa a nílò òbí wa yìí à ń sọ fún ẹgbà yẹn wò ó ṣe bẹ́ẹ̀ ni pé ìwọ nìkan ló mọ òun mọ wa òun ló wá délẹ̀. ní sùúrù jàre ìjókòó ló ń jókòó ṣé kò sọ pọ́blẹ́mì ẹ̀ àwọn ẹ̀sọ́ ti ń gbà yẹn ò gbọ́ kí ló lè fẹ́ ṣe kí ó sọ báyìí sí. Ah! a nílò wa ẹ o. gbogbo àwọn ọmọ tó wà pẹ̀lú àwọn yẹn wá dàbà yìí báwa náà àwa tó ń gbà yìí àwọn tá à ní ẹ̀kọ́ báwọn náà làwọn dúró tiẹ̀ ń bí àdúgbò pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìdímọ́tò ìyá pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Easy o, easy o, má ṣubú o. Máa jọ́ sí. Ẹ ẹ mo dáràn mo dáràn. Woo!